صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó wù nínú àánú rẹ̀ tí ó ṣe dínkù ní ìrọ̀rùn ọba náà ni adáwọ̀pẹ́ fún àwa gba lérò ṣùgbọ́n ṣíṣe rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run wa bá wa mú àwa bẹ̀rẹ̀ náà bá sọ́nà wa ta'ala orí tí yẹn máa rí nínú ìjòkó báyìí kọ́ ló mọ́ fi gbé nìkọ̀ọ̀kan wa kí ọlọ́run kò ṣe àlékún ìdúródéédé nínú ẹ̀sìn fẹ́ nìkọ̀ọ̀kan wa atọ̀rọ̀ kí àti ìgẹ̀ fún anábíwá Muhammad títí àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ akíra wa ní ọmọdé wa àti àgbà wa ọkùnrin wa àti obìnrin wa pàápàá jùlọ ní àdáyanrí àti níyànà ọ̀tọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ ṣéfù ìmọ̀mù ti ìlú ìsàlẹ̀ àdúrà màsùlùmí wa sàálà ọba tí ó ṣe àgbéga yín fọlọ́mọ rẹ̀ yìí nílẹ̀ àti ọlọ́ba sàánà wa sàálà kí ó tó bọ̀ mọ́ ṣe àlékún orin náà so gẹ́gẹ́ bí tó kàn mí ní sílọ àwọn nǹkan kan wọ́ lọ́dọ̀ àwọn elétò díẹ̀ nípa bí ètò ìṣèwáyé tí àwọn bàbá wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà òyìnbá àrètí lọ́dọ̀ yín náà ní àlàáfò kọlọmọ sùpánù àtàlà kọmẹta ẹbá ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa náà àbẹ̀rẹ̀ ọba sùpánù àtàlà àtẹ̀yìn àti gbogbo àwọn tí ẹjọ́ ń tukọ̀ ẹ̀sìn náà ní àdúgbò yìí àti láwọn àyè mi sẹ́yìn tó bá ń lọ local government yóò mọ àwọn bàbá dáadáa kọlọmọ kọmẹta ẹbá gan ẹ̀yìn lọ́wọ́ kọlọmọ kọba lóṣù gbogbo àwọn bẹ́ẹ̀ kí gbogbo wa lọ́kùnrin wa àti obìnrin pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ohun tí a máa gbé yẹ̀wò ní àṣálẹ́ láti ṣe ìrántí fún ara wa torí o lè má jẹ́ tuntun sí wa nípa ti gbọ́ rí náà ni ṣùgbọ́n mi bá bẹ tẹ́sí kẹrọ látara pé ní ká tún máa rán ara wa létí kọ́lọ́run bọ̀ bá ọlá náà ti sọ fún wa pé ní fàdákẹ́ fa inna zikirọ̀ sanfàfil mu'minin ẹ máa rẹ́ra yín létí títí ìrántí bá dọ́tọ̀ dọ̀ mùsùlùmí òdodo yóò ṣe láǹfààní gbogbo tí a bá fi ṣe ìrántí fúnra wa náà kọ́ lọ́mọ́ta ìjọ ṣe wa láǹfààní ntí a máa gbéyẹ̀wò ní máa haqqullahi ta'ala 'ala al-'ibad kí ni ìwọ ọlọ́run ọba ọba àdèkè ọba àdẹ́dá kí ni ìwọ rẹ̀ kí ni ráìtì ẹ̀ tó ní gbà lọ́wọ́ àwọn ẹrú tó dá eléyìí ni nǹkan tí a máa gbéyẹ̀wò lọ́wọ́ ọba kò jẹ́ ìpani ìwọ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá rẹ̀ akọ́ńtò ẹ̀ka kọ́gbẹ́ra wa ni pé sọ́lọ̀ níwọ̀ lórí wa ìbéèrè àkọ́kọ́ lélẹ́yìí pé ṣé ọlọ́run ọba ọba àlekè ọlá tiẹ̀ ní ìwọ̀ lórí wa bàbá dáhùn eléyìí àwa béèrè pé kí wọ́n á ní wọ̀ náà. ìta fi dáhùn ìbéèrè àkọ́kọ́ yìí ọ̀rọ̀ anábọ̀ Muhammad ali sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith kan nípa tó wáyé láàrin àwọn sọ̀hábà méjì kan àwọn ìpínlẹ̀ tí anábíwá muhammad sallallahu alayhi wa alihi tó dé lu madina ó ti muhakhat bainal muhajirin wal ansar ó ṣe ìbánisọmọ ẹ̀yà láàrin àwọn ará mọ́kà àtàrà mọ̀dínà kí ló fa eléyìí ni pé àwọn tó wá láti mọ́kà àwọn ṣe ìjọra wa wọn àmú kàkà dání àwọn ará mọ̀dínà gba àwọn lálejò wọn ní ará mọ̀dínà kẹ́kọ̀ọ́ mú ará mọ́kà kan nínú àwọn tó múra wọn gbà náà ni Salmanu Farisi àti Abu Darda àjẹjọmọ ẹ̀yà nínú ẹ̀sìn. Salman Faris radiyallahu ta'ala anhu ó lọ bẹ Abu Darda nílé bó ṣe bá ìyàwó ẹ̀ kò dùn mọ́ ìrírí tó bá kò dùn mọ́ ó bẹ̀ pé kó tí ó di ó rẹ̀ ni kí ló dé tó rí báyìí ó lọ́ọ̀rẹ́ náà ni ọmọ ìyá rẹ̀ Abu náà ni kí tí ń ṣẹlẹ̀ ìwọ lórí nígbà tá Abu dé ó ṣe nǹkan àlejò fún Salimanu Farisi ó sọ fún Salimanu pé máa jẹun o wà ní sọ èmi torí mi ń gbàwẹ̀ Salimanu Farisi ni àjọ jẹun jẹlé yìí wọ́n bíríkì àwẹ̀ ìgbà ẹni tẹ wọn ń hàn sí irú nǹkan tó ń ṣe pé pé kò ráyè tìyàwó ẹ̀ náà dáadáa yẹ pé a máa ṣèjọsìn púpọ̀ nínú tó ròyìn àbúdàrúdà lélẹ̀ wọn jẹun nígbà tílẹ̀ ṣúwó fún níbi tí ó sùn ibi tó sùn rẹ̀ èmi ń lọ yẹn nẹ́fílà látàlẹ́ àbúdàdà ni àtàlùmọ́nù fáàrìs gẹ́gẹ́ bí àlejò ó ní ti ń gbà lẹ́nu pé ọ̀fẹ́ ilé ìpọ́nmilé ó yá fún tó bá dásìkò tá yẹn nẹ́fílà àdìjì. nígbà tí ilẹ̀ mọ́ lọ wà ní káwọn yẹn nẹ́fílà ń gbà wọn. àbúdàdà Salman Fáàrìs wa ń sọ fún pé ní. wa inna li nafsika alayka haqqan o oh, gbé lábẹ́ wa wà inna li rabbika alayka O ọmọ pé ọlọ́run ọba rẹ ní ráìtì tí wàá fún ọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá ní ráìtì tí wàá fún níbi táwọn lọ gángan ni wà li nafsika alayka haqqan bákan náà wàá fúnra ẹ̀ náà ráìtì tiẹ̀ wàá sinmi onígbà tí wàá jẹun. ìbára ẹ bá ń fẹ́ ni tí ó ṣàǹfààní fún wa fún wàlẹ ahlika aleika akọ bákan náà níyàwó ara ilé ẹ ó náà ní ráìtì ọgbọrọ gbọ́n ṣe jọ sìn kọlu gbogbo àsìkò kò mọ fúnra ẹ lẹ́tọ̀ọ́ ẹ kò mọ fún ara ilé lẹ́tọ̀ọ́ ẹ nígbà tí ilẹ̀ mọ́ abúdàdà gbọ́dọ̀ ànẹ́bí lọ pé àìtó ṣẹlẹ̀ láàrin èmi àti salimanu rè lánàá kí lóò anábì sọ láti fi àpòfò tí Salimanu ṣe anábì ní sọdá kọ Salimanu lótọ́ ni tí Salimanu sọ. àyẹ̀fẹ́ anábì fi rìn lè fún akpé fà iná lè rọ́bì ká àlééká hakọ̀n ọlọ́run bá rẹ ó ní ẹ̀sọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yìí. àyẹ̀fẹ́ ní ìbéèrè yìí anábì náà ló ṣe kí ni tó bá dáhùn rẹ̀ tọ́lọ́run bá tó dá wa ó ní ráìtì tó fẹ́ gbà lọ́wọ́ wa báwa náà ṣe ní ráìtì lọ́wọ́ ara wa bàbá ní wáìtì tí ó gbà lọ́wọ́ ọmọ náà ní ti kí ni tí ó gbà lọ́wọ́ bàbá ẹbí ní tiẹ̀ aládùúgbò ní tiẹ̀ ṣùgbọ́n náà ọba tó dá wa náà ní ráìtì tí ó gbà lọ́wọ́ wa ráìtì tó lọ́ngàn ní àjálù huquq ráìtì tó tóbi jùlọ pépé ní àwọn ráìtì yòókù téèyàn bá ti ṣe mi tẹ́tì díẹ̀díẹ̀ àlè mójúkúrò fún ìgbọ́n ráìtì tọ́lọ́ ìyẹn gbọ́dọ̀ fún un gbàtàwà mi nìkan wà ní ráìtì náà tá fọlọ́wọ́n bá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ló tún dáhùn sí ilé ìfún wa nínú hadithi kan tó wà ní sahih bukhari àti muslim rahimahumullah ta'ala hadithi mu'adh bin jabal kanú àwọn àgbà afá àwọn sọ̀hábà sọmọ́ròyìn pé ní alamun nas bil halal wal haram ẹni tó máa ń pa òfin ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú fíkìlì Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu olúwa sọ pé ní kuntu radifan khalifa nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ala himarin olúwa sọ jọ kẹfẹ́ ni mo wà lẹ́yìn ànábì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ níjọ kan kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń olóhùn wà lẹ́yìn ànábì ànábì gbóhùn sẹ́yìn àmì ìjọ wà lórí kẹtẹkẹtẹ nínú rìwáyà kan ní yòókọ́ lóláwò òfẹ́yìr ẹlórúkọ kẹtẹkẹtẹ ní pẹ̀lú òfẹ́yìr àwọn fáànù bíi láti rẹ́ẹ̀rí pé ìmọ̀ sàwọn ẹranko tá à ń sè ìmọ̀ sọ wọn lórúkọ pé kéèyàn sọ ẹran rẹ̀ ní àlàkẹ́ kó sọ ní nǹkan mi àti ó lẹ́ẹ̀rí látọ̀dọ̀ ànábì wa Muhammad kẹtẹkẹtẹ àyẹ̀mí ló kẹ́lí mọ̀ pọ̀sùn wà fúnra nǹkan mi nígbà tó wọ̀ lu mọ̀dínà tó ń ṣe ìjọ́rọ̀bọ̀ ìbò ilé ta ni ó dé sí nígbàlùkù ń fa ìjánu rànkúnmí yẹn kò dé sílé kò dé sílé àwọn àlébi ní iná àmà àmúrọ ẹfílẹ̀ ọlọ́run palátẹ ibi tó bá dúró sí báyìí ibi tó lọ́n fẹ́ kí n dé nì. òǹgbà tí ó ti dá yìí àlébi ní kálá àti kọ̀sọ́ ìyẹn pé kọ̀sọ̀wá ibi tí ó balẹ̀ sí náà ni yóò kọ́ra nkúmẹ̀ ló ń jẹ́ kọ̀sọ̀wá. Ànábì gbé Mu'az sẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n ká tó kíyèsí láàrin ìyáàrí ìwà àtẹríba látọ̀dọ̀ Ànábì wa Muhammad. Ẹni tọ́lọ̀ ń fi ṣe aṣíwájú gbogbo ẹ̀dá pátápátá. Ó sì ń gbé ìkan nínú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sẹ́yìn. Lọ́gbọ̀n àbẹ́yẹ pé kò ní kẹ́tẹ́kẹ́tẹ́ lára ìwà tẹríba ànẹ́bí rẹ̀ ànẹ́bí tó wá lo opportunity yẹn láti kọ́ lẹ́kọ̀ọ́ torí pé tábára àǹfààní láti ṣe yẹn kò nílé a lè ṣàǹfààní fúnra lórí ìrìn lójú ọ̀nà nínú mọ́tò. ànẹ́bí wá pe Mu'az pé ya Mu'az olóńdá ànẹ́bí lóhùn ànẹ́bí ní atẹ́lẹ̀rẹ̀ hakọ̀wáhí alẹ́lẹ̀ ìbáàdì ǹjẹ́ o mọ ráìtì ọlọ́run lórí àwọn ẹ̀dá وحق العباد على الله àti ráìtì tọ́lọ́wọ́n ọba ìwọ̀ tọ́lọ́wọ́n ọba tó ṣe lọ́rùn èèyàn fúnra rẹ̀ láti fẹ́ dà láti gbọ́dọ̀ túbẹ̀ yẹn ni o ẹ̀rù gbogbo táwọn afáyé ti sọ lórí hadith yẹn pátá ẹ̀rù pé wọ́n lè sọ nù. àní sọ pé kí ni wọ ẹ̀dá tí ó fọlọ́ àti wọ tí èèyàn ló gbà lọ́dọ̀ ọlọ́run torí alágbára wọ̀ kẹ́lá ní lọ́dọ̀ ọlọ́run tó bá fẹ́ fún wa ni kani ẹ tí wọ́n ti sinú dẹ́dẹ́ ní kó fi wíta lù jẹ́nu kò ní ṣe dẹ́dẹ́ o. anabi ni la yudkhilu ahadakum amaluhu aljanna iṣẹ́ nìkan kan yóò lè gbé wa lù jẹ́nu. ẹ̀mìn àdúrà wọn táǹkì láti mọ bẹ́rẹ̀ nǹkan lọ́n kó fi ìyọnu rẹ̀ sí. àkọ́ bá wá fi ìtàn pé wàlà án ìrẹ́ tó já síwájú wa ń kọ́ wàlà ánà èmi gan mo ti jáde bí ọlọ́ iṣẹ́ mi ò tó gbé mi wà lù jẹ́nu illa ànyà fàgà mọ́dà níyà wá rahmatin minhu wà fàbẹ̀ àti fi àánú rẹ̀ àti kẹ́ rẹ̀ bá mi lò. ayé pé ní wa ni yóò pẹ̀lẹ́ látàkọ́ àwọn nípa náà ṣe báyìí na àti tani ìyí là lọ́nà lọ́wọ́. ìwọ̀ tọ́lọ́run lówó fẹ́ dà mo màá fi fánẹ́bí lẹ́nu pé ní wallahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló mọ ilé pẹ̀lú màá fi fánẹ́bí pé tánẹ́bí béèrè lọ́wọ́ ọ̀hún ànẹ́bí náà mọ̀ ni. àkókò ìbánẹ́bí ṣe èyí tí ó tètè sọmú direct ẹ̀ńdẹ́kọ̀ tó wà ń bẹ̀ ni pé ó gbà kíyèsí rẹ̀ kó tẹ́tí láti gbọ́rọ̀ tí ẹ bá fi pẹ́ṣẹ̀ béèrè ọ̀yìn tí ẹ bẹ́ sàlàyé nǹkan fún tó gbélé ìbéèrè ó fẹ́ kọ́ màálù náà ti lati ma mọ ìwọ̀ yìí ànábì sọ fún ala al-ibad ìwọ àwọn ẹ̀dá àti ìwọ lori lórí àwọn ẹ̀dá ayé àbùdúhù òun náà ni ká máa jọ́sìn fún ká máa jọ́sìn fún ọlọ́run ráìtì ọlọ́run tó gbà lọ́wọ́ àwọn ẹ̀dá nu wàlà yushriku bihi shay'a kásì mọ́ sẹ́bọ̀ ọba ọba gbogbo ń ká má ṣe kíráìtì tọ́lọ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn ẹ̀dá nù. wa haqqul ibadi ala Allah ìwọ̀ tọ́lọ́ náà wá sọ fún wọn ó fẹ́ dá òní Allah yu'adhiba man lam yushrik bihi shay'a ẹni tí ò bá ti ṣẹ bọ́ tó dúró ti wọ ọlọ́run ọlọ́run ní òun ò ní jẹ níyà etí ànábì lálàyé fún mọ̀hábìrì pé ìwọ ọlọ́run ni ká máa jọ́sìn fún ká máa ṣe bọ̀. bákan náà tó bá dúró ti wọ̀ yìí ìwọ̀ tọ́lọ́run sọ pé òun ó ṣe fún ni pé òun ò ní jẹ Mu'az Mu'az sọ pé àfàlà ṣe ṣé mo lè máa lọ fáwọn èèyàn ní ròǹtọ́ fún mi yìí Muhammad wa wọ́n fún nílò torí yóò wá rí láì lórí yẹn pé kò ní di kí n kírun tí ìbá láti ṣe kí ni tí ìbá ti ṣẹbọ kò ní kírun àwẹ̀ kò ní di kí n gbàwẹ̀ tí ìbá ti ṣẹbọ. Mùhàbù wàá sọ nǹkan yìí ṣùgbọ́n tí Mùhàbù tó kú ló wá padà ṣàlàyé ọ̀rọ̀ yìí torí pé kó o má gbé ìmọ̀ yìí mọ́ra lọ torí pé sánẹ́bí ń bẹ̀rù ń gbà yẹn kò sí mọ́ ní kálukú ti ẹ̀sìn ti jinlẹ̀ lọ́kàn wọn. nígbà ń bì ní pé ànábi ṣàlàyé ìwọ̀ tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ wa òun náà ní ká máa jọ́sìn fún náà ipò wa ni wọ̀nyí wà nígbèsè ayé wa ìbéèrè ẹlẹ́kẹta ni nígbà tá a ti mọ̀ pé ká wá jọ́sìn fọ́nà ọba ìwọ̀ ọlọ́run ipò wo ló wà ṣé kó ẹ̀mọ̀ nǹkan líle jẹ́ wájú mi ló jẹ́ mustahab ṣé kọ̀ǹpọ́sì ni àbí tá a bá fẹ́ lọ́dẹ̀ mi náà bá ráyè tí ń lọ tí ń bọ̀ tí mo lè ti lọ. ipò wo ni ìjọsìn wà nígbèsè ayé wa kùránì aláàtò fi dá wa ló ọlọ́run bá ọba àlekíọ́lá ó fẹ́ ká mọ ìwọ kájọ́ sí fún un ọlọ́run sọ fún anínú sọ́wọ́ àtọ̀sọ àríyá àyà fifty six ọlọ́run ni wà máa kọ̀láàtì al-jinna wal-insa illa liya'budun. mo dédé dá yín sáyé ìyẹn àlùjẹ̀nu ìyẹn pé àwọn àlùjẹ̀nu àtàwọn èèyàn jù pé kán wá sìn mí lọ. ayé pé ìjọsìn fa níwọ ọlọ́yìn nítorí ẹ̀ là á fi ń bẹ láyé bíbẹ wa láyé wa nítorí ìjọsìn lọ́lọ́run fi dá wa káwa jọ́sìn fọ́lọ́run ọba ọba àlekè ọlá káwa sí lọ́wọ́ ọba ayé pé ní ìgbésí ayé wa nǹkan bá torí ẹ̀ wá ṣe é òun náà ní káwa jọ́sìn fọ́lọ́run lọ́lọ́run sọ láyé mi fún wa nínú alukur'an kẹrin nusratul bayyina ọlọ́ni wà mà umiru illa liya'budullah àpá wọn láti ẹjú pé ká wá sí lọ́wọ́ ọba lọ. mukhlisina lahu ddin kásẹ̀tì yẹn mímọ́ fọ́lọ́ bó láti sẹ̀tì mímọ́ tí kò ní sẹ́ni ẹ̀ ẹ̀tí ó máa jẹ́ mímọ́ ìlú àkáànà káàlìyà mínà ṣírík wà mínà lìbídà ẹ̀tí ó máa jẹ́ mímọ́ nígbà tó bá má kúrò ń bi ẹbọ ṣíṣe kẹ̀dẹ̀kẹ́ yẹn máa kírun sí kó tó máa ṣẹbọ bóyá ọ̀rọ̀ ẹnu ní fi ń ṣẹbọ ni bóyá nù ṣe sí rẹ ni bóyá nù lànà ẹni ẹ̀tẹ̀ ènìyàn mọ́ bí ẹni tó wá fọwọ́ fún tó ṣe kí ni tó depo sí ni. àbíkẹ́ yẹn máa sin lọ́hùn lọ́nà tọ́lọ́run ọba ò gbé kalẹ̀ ẹ̀sìn yẹn ò mọ́ ẹ̀sìn yẹn gbọ́dọ̀ mọ́ nítorí tọ́lọ́run fún nípa eléyìí ni ìdí tọ́nà ọba sùfàánà wa tààlà tó fi dá wa ìlànà anábì náà sọ fún wa afọ̀n tọ́lọ̀ ń pa anábì láṣẹ nínú alukur'an nínú sọ́ọ̀tù zumar aya kọkànlá ọlọ́ni kọ́lì ìdá anábì sọ fún wa pé ní inni umirtu an a'buda Allaha mukhlisan lahu ad-din ìtọ́lọ̀ ń pa mí láṣẹ ní kí n wá jọ́sìn fọlọ́ ẹni tí ó ṣe ẹ̀sìn ní mímọ́ fún un ayé pé ní níta torí ẹ̀ wáyé ní káwá ṣe kéde jọmọ́ káwá sí lọ́n níta torí ẹ̀ wáyé nìyẹn káwá sí lọ́n. sábà fẹ́ jọ́ọ̀jì ìgbésí ayé yẹn pé ẹ ẹ̀ wo ìgbésí ayé ni abẹ́ tó ráyé wá àbí ó ráyé wá yẹ̀mọ́ kí lá kọ́kọ́ wò ẹ̀sìn àwọn èèyàn mọ́tò tó ní ilé tó kọ́ ìní làwọn yẹn ìpínlẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ rásùlùmọ́ọ̀lì ìpínlẹ̀ ẹ̀rí òun náà ní kíni kásìn lọ́wọ́ ọba ọba àlekè ọlá torí pé àwọn ẹ̀dá ènìyàn àtàlùjẹnu ń tá a fi yàtọ̀ fáwọn ẹ̀dá yòókù rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń bá wá wáyé tiẹ̀ tí ẹ bá sin lọ ìgbésí ayé ẹranko òun ní ń gbé torí pé àwọn ẹranko ọdún òní béèrè pé áfírí tòní tẹ́tí kí àbí ọdún béèrè lọ́wọ́ akékeré pọ́pọ́sì táwọn ẹranko fi wà ẹ́ ká jẹ ká mu ẹni tó bá ń jẹ tó mu tí ò sí náà ìgbésí ayé yẹn ìgbésí ayé ẹranko ló jọ yẹn lọ́wọ́ bá sọ́nà wàtà aláǹsọ fún ẹni sọ́tò Muhammad ọlọ́ni wà lẹ́bí iná káfàrù àwọn kèfèrí tẹ̀wọ̀n yàtọ̀ mẹ́ta ọ̀hún wọ́n gbádùn àbí ẹni tí ó rìn lórí ilẹ̀ ọlọ́run ó ń gbádùn afẹ́fẹ́ ọlọ́run fẹ́ sí ó ń jẹun ó mu ọlọ́ni àwọn kèfèrí tí wọ́n sin lọ wọ́n ń gbádùn wàyà kùlùún àwọn náà ń jẹ wọn mú kọ́dà kèfèrí mi lè tó ó lè rí jẹ́jú mùsùlùmí lọ ṣùgbọ́n oúnjẹ tí wọ́n tán jẹ múmu wọn kà máa tá kúlù lè ànàám tó bá ń pè ẹ̀pẹ́ ẹgbẹ́ àwọn pèlè ẹranko lẹ́nu wíwọ́ kẹwò àkẹ́sí wa òlẹ̀rẹ̀kọ́ wẹ́ẹ́ ọlọ́wọ́ sọ́nà ọ̀tàlá ní kàmá sáàkúlò àníhàm wọ́n kàn jẹ́ lásán ní ìjẹ́ ẹranko ni wọ́n jẹ́ kódà tó yẹ pé olólówó ju olólọ́lá ju ìyẹn ilé ayé ọlọ́ni ìgbésí ayé ẹranko náà ń gbé tó bá dọ̀rùn kọ́ wà náírù mọ̀síwá làhùn ìyá iná ni ó máa jẹ́ ìyá wọn eléyìí ló jẹ́ ká mọ pàtàkì ká sin lọ́hùn káwọn pé ń ta wáyé wá ṣe ní ìgbésí ayé òjá mọ́ kankan téèyàn bá ti náà wà níbẹ̀ ìtumọ̀ lá ilaha illallah àti gbogbo à ń tẹnu mọ́ òun náà lélẹ̀ pé láàmú àbúdà bí hakin illallah kò tẹ́ ń bá àmọ́ jọ́sìn fún àfi ọlọ́run ọba ọba àlekíọ́lá òun nìkan ṣoṣo ìsinlọ́run yìí àdéhùn ni láàrin àwa àtọ́lọ́run wa àdéhùn ni pé ká mọ ìsinlọ́run ọlọ́wà sọ́nà ọ̀tá láǹsọ̀ fún ọlọ́ni alamu ahadi ilaykum ya bani ádámà ẹ̀yin àmọ́ ànẹ́bí ádámà ṣèbá ti ẹtì ṣàdéhùn allah tábùdù ṣèitọ́n pé kẹ́ mọ́ ti ṣèitọ́n pé ní ti ṣèitọ́n ọlọ́run lẹ́ máa sìn torí pé ṣèitọ́n yóò innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn sí yín ni ọ̀tá gbogbo yín ni àti sàdéhùn pé ní tẹ̀lé lánàá ṣe ìtọ́nù wà ní ẹ̀bùdú ní ẹ wá ṣe àdéhùn pé mi lẹ́ẹ̀ máa tẹ̀lé ṣe bá tẹ̀lé mi yìí kẹ́sìn mi bàbá fìrọ́dún mùsẹ̀kìm eléyìí lọ́nà tó tọ́ àdéhùn ní láàárín àwa àtọ́lọ́ọba pípa bá délé ayé àwọn àjọ ti fọlọ́ọba bákan náà àmọ́ náà ni fagbọ́dọ̀ pé àmọ́ náà yìí ọlọ́run ọba àlékè ọlá ní ọwọ́ parí suratul Ahzab ọlọ́ni inna aradna al-amanata ala samawati wal ard ọlọ́run la gbé àmánà fún sánmà àtìlẹ̀ kìí fàmánà tówó kìí fàmánà bàǹfowópamọ́ ọlọ́run la fi àmánà lọ sánmà àtìlẹ̀ wàlìjìbáàlà àdúrà àwọn òkè oríṣiríṣi òkè ló wà lágbàáyé àmánà kẹsì afilọ̀ wọn fa àbáyìnà mìnìhà fa àbáyìnà mìnìhà wà ashfaqna mìnìhà. wọ́n kọ̀ ẹ̀rú bá wọn láwọn ò gbé fahamala al-insan ọmọ yẹn tìlá bọ̀ọ̀lù pé àwa làásì lọ láyé innahu kana zaluman jahula ọmọ ènìyàn ti ní zalum alábòsí ni jahul bákan náà aláìmọ̀kan ni. sọ àmọ́ lọ́wọ́ wà lọ́rùn àwa. àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bákan náà ló wà lọ́rùn àwọn àlùjànnú ọlọ́run fánà wá tààlà nítorí tó torí ẹ̀dá wa méjèèjì yóò ti béèrè lọ́wọ́ wa èyí làgbọ́dọ̀ mọ̀ pé ìwọ̀ yìí ìwọ̀ dandan ni lórí ẹnì wa fàgbọ́dọ̀ dúró ti náà ń sọ̀rọ̀ àlè ìbáàdà láwáyé wá ṣe bá wáyé wá ṣe kí wọ́n ní ìbéèrè eléyìí torí pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá ní olùjọ́sìn lèèyàn bóyá àrùn nìkan náà fi kọ́lífà rẹ̀ pé ah, olùjọ́sìn ni bàbá olùjọ́sìn ni màmá kí là ń pè ní ìjọsìn ọ̀rọ̀ àfa pọ̀ lórí kí là ń pè ní ìjọsìn ní tààrí definition tí wọ́n fún àwọn nínú sọ̀rọ̀ pé ní àtàzálò lè lè là kéèyàn rẹ̀ ra rẹ̀ ń lọ sọ́nà wà lóko tó ò là má alimahabati àtàmà kéèyàn rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ fọ́lọ́n lẹ́ni tó ṣe kíni tó sì nífẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ kí náà fi fi ìfẹ́ dé ni pé èèyàn máa ń rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ fẹ́yàn náà bí ìbọn ẹyẹ pé kò nífẹ̀ẹ́ rẹ̀ o bóyá ọ̀gá rẹ̀ ń fi iṣẹ́ ni kó wọ́n bàjẹ́ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá owó tó bá tó yẹ ṣe báyìí ó yẹ ṣe báyìí ó yẹ ṣe báyìí kéèyàn máa ṣe pẹ̀lú ìfẹ́ ṣùgbọ́n nínú àwọn definition tó kárí ó ní ti al-Imam Ibn Taymiyyah rahmatullah alayhi wọ́n ní kí láń pè ní al-ibada ó ní al-ibadatu kalimatun jami'a ibada gbólóhùn kan ní ṣùgbọ́n kó ń tó pọ̀ sínú kí ló kú sínú li kulli ma yuhibbu Allahu wa yarda gbogbo nǹkan ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí tí wọ́n náà pé ọlọ́run nífẹ̀ẹ́ nǹkan yìí ó ti di jọ́sìn gbogbo nǹkan ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí tó ti yọnu sí minel amal nínú àwọn minel akwal nínú àwọn ọ̀rọ̀ wàlẹ amal àtàwọn iṣẹ́ tá à ń ṣe àbọ̀ hírọ́tì wàlẹ̀ bá a fi nà àwọn èyí tó hàn báyìí wọn pé ìjọ ti lágbájá ń ṣe àbí ìtò pamọ́ nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn iṣẹ́ ìyẹn ló fàdé pé ní ìjọsìn oníranran ni ìjọsìn tọkàn wà nínú ìjọsìn tọkàn ni mahabatullah kánífẹ Ọlọ́run àtàkọwà ìpayà ọlọ́run yóò wà látọkàn a máa rí orípa rẹ̀ ní inú iṣẹ́ yẹn àtàwákùlà àlọ́lá ìgbáralé ọlọ́run ọba alkhashia ìpayà ọlọ́run alkhawf arọjá ìsàgbéǹlé tọ́dọ̀ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn àjọsìn tọkàn bákan náà láwọn àjọsìn tẹnu àdùá káṣàdùá kíníjẹmọ́ ìjọsìn ní kíláàsì ń ṣe àáfẹnu tìláwàtúlù qur'an káka qur'an nínú ìjọsìn ni alwaz wal irshad káṣíwá àti kátọ́nitọ́nà nínú ìjọsìn ni alifásù bẹ́ẹ̀ni mùsàkásù mẹ́yìn káwọn yẹn ní gbólóhùn àtọ̀ káwọn bá wọn dá sí káwọn bá wọn yanjú ẹ̀ nínú àwọn ìjọsìn ni al-istighfar zikir káwọn ta zikir ẹ̀rí pé ńlá fi ń ṣe zikir ìrántí kámọ́ sótọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn tó yẹ pé ẹnu làá fi ń ṣe tọ́lọ́ ń sì nífẹ̀ẹ́ sí ká sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu nínú àwọn ìjọsìn ni bákan náà nínú rẹ̀ náà làyè tá à ń fi ṣe é ṣe tá à ń fi ń ṣiṣẹ́ ẹ̀bí ká kírun nípo ìrún fi pọ̀ gbogbo ẹ̀ ló wà fi tẹ̀rún sọ̀kan wà ń bẹ̀ tẹ̀nu wà ń bẹ̀ tara ṣe kí ni ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tá fowó ṣe ó pọ̀ nínú àwọn ìjọsìn àti sọ́dákọ̀ ẹ̀yọ zaka abati hajj àáfi ara ṣe àáfọkàn ṣe àtúnfowó ṣe á fi mọ̀ pé ìta ń pè níjọsìn tó pọ̀ ní kò mọ lórí irun nìkan bákan náà ìjọsìn ò mọ ní mọ́ṣáláṣí nìkan yẹn lọ́nà bá sọ́nà wọ́n tààlà ń sọ fún wa nínú suratul anfal suratul an'am nǹkan bíi àyà one sixty one ọlọ́ni kúl sọ fún wa pé inna salati irun mi tí ń kí wanoski àti pípa nǹkan nínú àwọn ìjọsìn kan náà tó ń kápá nǹkan àbáwọn ìjọsìn tá à ń fowó ṣe bí sọdọkọ wà máyáyà àti gbogbo òsẹ́lì mi ó fẹ́ kí gbogbo òsẹ́lì wa fi kó sínú ìjọsìn. wọ́n máa máa ti àfi bí ṣe kú lillahi rabbil alamin nítorí ìtọ́nà ló gbọ́dọ̀ jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ìgbésí ayé ẹ̀ níjọsìn ọ̀gbọ̀n pé nígbà tó bá wà mọ́sálásí nìkan lọ́n ṣe jọsìn ọ̀rẹ́ ọ́fíìsì láwa kò sí tọ́lọ́ ń bẹ̀ mọ́ mùsùlùmí gidi tó mọ tó wáyé wá ṣe kò ń ṣe yù ìtọ́lọ́ ń fẹ́lẹ̀ ní ọmọdé níbo lọ́fíìsì tó wà káìpẹ́ ń ti ń tajà ní ìkọ́lùpá ọjà ìdí ọjà láwa yìí tọ́lọ́ òde di ó gbọ́dọ̀ wá ń bẹ̀ ẹ̀kọ́ bó lọ́lọ́run ti bẹ́ délẹ̀ bá ti tajà níta gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ ṣe níta gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ jìnà sí kódà káwà lórí ìrìn àmọ́ ìjọsìn bọ́lọ́run bá ti fẹ́ ká rìn ètò bá fẹ́ ká ṣe láṣẹ lásìkò ibi láti mọ̀ pé ní ìjọsìn tá a wáyé wá ṣe ètò fẹ̀ ni bẹ́ẹ̀ ni tí ó kárí ni ṣé pé ní gbogbo mùsùlùmí tó bá gbọ́ yé báyìí wọ́n lè máa fún ìjọsìn ní ìwọ rẹ̀ ẹ̀wárí jọ̀sìn yìí ọlọ́ọ̀bà fana wa tààlà torí ẹ̀ ló fi wá ń dáhùn òjíṣẹ́ dìde fún wa kí wọ́n á ṣàlàyé ẹ̀ fún wa ká má bàa ṣe é pẹ̀lú ojú dúdú ká má bàa nú òkùnkùn nínú ta wáyé wá ṣe torí pọ́pọ̀lọpọ̀ lẹ́ni ọ̀rọ̀ ayé wọn náà ni ó jẹ wọ́n lógún ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn lọ́nà ní kàkún torí pé torí ẹ̀ ló fi dá wa ìyẹn ní fi rán àwọn òjíṣẹ́ lọ́lọ́kan òjò kan sí wa ọlọ́run bá sùpánà wa tààlà kópa aláṣẹ ká mọ ọjọ́ tìǹ ká tó lọ bí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán ẹ̀kọ́ lọ́run ó pa wá láṣẹ kájọ́ ti fún un níbi tó pọ̀ nínú alukur'an tẹ́bádé àwọn tọ́lọ́run bá fẹ́ sọ àwọn ọ̀wọ̀ míì fún wa ìwọ ti ìjọsìn ni ó ti síwájú kálíbà tó gbogbo tó wà lọ́rùn wa ìwọ ọjọ́ ti fọ́lọ́run ba làkọ́kọ́ nínú tó wà tó suratul Isra ọlọ́ni wa qada rabbuka alla ta'budu illa iya ọlọ́run bọ́ bá alékeọ́lá ó ti ṣe lófin pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àyà àfòrun ọlọ́run ìwọ bá ní ẹjọ́ mọ́ ìwọ ọlọ́run ọba ọba alékeọ́lá wá fi lè wá lílé ìní ìsànà ẹ wá ṣe dáadáa sí àwọn òbí yín ìwọ sáníẹ́ ìwà àwọn òbí ẹ rí pé lẹ́yìn ìwọ ọ̀tọ̀ ọba ló wá bákan náà nínú sọ́ọ̀tún nìfà àyà thirty ọlọ́ni wà àbúdò ńlọ́ọ̀ha ẹ̀ máa sin lọ́n wọ́n láà tún bí iṣẹ́ ìhà ẹ̀ máa sọ́lọ́run rárá o ìsin lọ́n dọwọ́ yín ẹ̀ máa lọ́n ọlọ́ni wà bìlẹ̀ wà lìdé ìfàànà ó dẹ̀ wàá mú ìwọ tòbí pé wàá ti dáadáa wọ́n ní masakin àwọn aláìní wàlìjáàrí bíi kúrúbà ẹbí tó jẹ́ aládùúgbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kùránì ka ìwọ̀ mẹ́wàá lọ́lọ́run dárúkọ nínú àyà yìí yàmọ́ ìwọ̀ wo ló ti tiwájú ìwọ̀ ọlọ́run ọba tí ń ṣe ìjọsìn náà yìí. láti mọ̀ pé ní ìwọ̀ kan ò tó wọ̀ ọjọ́sìn nǹkan kò gbọ́dọ̀ gba jọ́sìn lọ́wọ́ wa ta ni ráìtì ẹnìkan tó tóbi kò gbọ́dọ̀ gba kódà wa bá rí ẹnìkan tó ń béèrè fún ọ̀kẹ́ tó takò tọ́lọ́run bá à ń bẹ̀rí ẹ̀fún tọ́lọ́run bá ní. ẹni kódà kò ṣe àwọn tí wọ́n wọn tóbi lọ́rùn wá gan nínú àwọn òbí wa nínú àwọn ẹ̀dá sábà ti yọ ọwọ́ ọlọ́run wà nẹ́bí tán ìwọ àwọn òbí ló dúkù. kí lọ́lọ́run sọ ọlọ́run ni wà ń já àdáàkà tó bá gbógun àlá á ń tú nínú tó ní mọ̀ ń pa rẹ̀ lọ́ní kọ́ ṣe tó ti lẹ́bọ̀ lọ fàlà tó tẹ̀ ìhùmọ̀ ẹ̀kọ́ náà tó ní àtẹ̀lé wọn lẹ́nu ọlọ́ni tó bá di ààyè yìí bí tó ti pẹ́ láti ọ̀gbọ̀rọ̀ bá ṣe yìí nítorí kíni torí pé wọ́n tó ń béèrè fún ó ju ẹ́ ó agbára wọn lọ ó ti kọ́ntradíìtì wọ́ta ní ìwọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ bá sọ́nà wa ta'ala kò pa wá láṣẹ lọ́nà tó pọ̀ nínú Al-Qur'an pé kàmọ̀tì lọ tí wọ́n yóò bá ti wá òun ní kọ̀kọ́ wá àwọn ànábì ọlọ́run wa rán wọn ká wá ṣàlàyé rẹ̀ fún wa pé ìjọsìn o ojúṣe wa ni. bàbá ọ̀nà sọ́tù nahal ayé thirty six ọlọ́ni walaqad ba'athna fi kulli ummatin rasula gbogbo àdìúmọ̀ kọ̀ọ̀kan láti gbójíṣẹ́ dìde fún. kí ni jẹ́ sẹ́yìn àwọn òjíṣẹ́ yìí wá ṣe? àní ibùdó ńlọ́ọ̀ha nítorí wọn sọ fáwọn èèyàn pé ẹ máa sin lọ́hùn-ún ẹ máa ti lọ́hún wà jìtẹ́nìbù tọ̀gùt ẹ jìnà sí gbogbo tọ̀gùt jẹ́mọ́ kí láńpẹ́ tọ̀gùt kúlùmọ̀ ọ̀gbìdá mìndẹ́rìlá gbogbo ohun tí wọ́n bá fi ń jọ́sìn fún tí èso lọ́hún ò láńpẹ́ tọ̀gùt àmì ń bọ èèyàn àmì ń bọ àlùjànú àmì ń pé odò àmì ń bọ òkè gbogbo òran tí wọ́n bá fi ń jọ́sìn fún ọlọ́run ní ẹ jìnà sí ìtọ́lọ́run fẹ́ràn àwọn òjíṣẹ́ nìyẹn ẹja abira léèrè táwọn òjíṣẹ́ wá wà mọ́ báyìí gbogbo wọn ti tán ànábì Muhammad sallallahu alaihi wọn ẹgbẹ́ ojúṣe àwọn abá ń pèpè lẹ́ni náà ní ká máa sọ ibùdó lọ́ha ẹ máa lọ́run ẹ gbọ́dọ̀ tẹ́bọ́ bá ti ń bá bá ń ẹbọ tó ti ìpèpè síbi ìjọsìn fọlọ náà làwọn òjíṣẹ́ mú wá àwọn bá a kù láyé lẹ́yìn náà ló yẹ ká máa pèpè sí láti rìn lànà àwọn ẹni tó ṣe wájú wa nínú àwọn òjíṣẹ́ bákan náà ọlọ́run bọba àlekè ọlá ń sọ fún wa nínú suratul eh, anbiya aya twenty five ọlọ́ni wa máa arsalna min qablika min rasulin ọlọ́ni rẹ̀ Muhammad àrùn òjíṣẹ́ kan síwájú tiẹ̀ ìlànà ìlẹ̀ àyàfi ká rántí ti pé ní annahu la ilaha illa ana fa'budun pé kò sẹ́wùlì jọ́sìn fún mi o sẹ́yìn yóò jọ́sìn fún àyàfẹ́ mi ọlọ́run kẹ̀sì máa jọ́sìn fún mi ọlọ́run ní kò sójì tẹ́nẹ̀ ní táàfihàn pé kó máa parí ẹ̀ pé ká jọ́sìn fún ọlọ́run ọba sábàwọn inú sọ́dọ̀tò làárọ̀ ọlọ́run mú tán àwọn òjíṣẹ́ tó pọ̀ wá ó bẹ̀rẹ̀ látòrí nóòfù ọlọ́run tí wọ́n máa ń sọ fáwọn èèyàn wọn náà ní pé ní òbódò màlákùn min ìlà ìnìkàìrò olùjọ́ ti fún mi mọ́ lẹ́yìn ọlọ́run ọba ọba àlekíọ́lá àlébi náà fòtẹ́lẹ̀ wúdù sọ sọ́ọ̀lì sọ lúùtù sọ ṣùáìbù sọ sọ́sọ fáwọn èèyàn wọn pé ọlọ́run ní kẹ́ ẹ máa jọ́sìn fún eléyìí ojúṣe tọ́lọ̀ ń fi ráwọn ànẹ́bí ọlọ́run ọba ni ẹ wá rí ráìtì tá à ń sọ yìí èèyàn méjì kọ́ lóní ẹnìkan náà lóní náà lọ́lọ́run ọba ọba àlekíọ́lá ẹ̀rù káwọn ọ̀wọ̀ kan wà tó yẹ pé ní ó ní iye èèyàn tá fún ṣùgbọ́n ìwọ ọjọ́ sìn ọlọ́ọ̀ba nìkan náà lónìí tí ẹ bá ti gbé fẹ́ lómi ó ti ṣẹ bọ́ ìwọ ọjọ́ sìn ká sin lọ́n òun nìkan náà là á fún gbogbo onírànràn ìjọsìn tọ́lọ̀ ń là kalẹ̀ fún wa ìyẹn náà là ń sọ pé ní kò sí nǹkan tá a jọ́sìn fún lódodo àyàfọ́ lọ́n ọlọ́ni fẹ́ẹ́ lẹ́kàbí anna Allaha huwa al-haq ẹ mọ̀ lórí pé ọlọ́run ọba gẹ́gẹ́ lolùjọ́sìn fún òdodo wà á nà máa yẹ dìrúnà mí ń dún ní ìwà ìbáàpẹ̀lú gbogbo táyẹn ń kẹ́ jọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run bá bílù ní ìbàjẹ́ ni ilé wa ní suratul hajj ọlọ́run ní ìbàjẹ́ ni gbogbo táyẹn bá wù kẹ́ pè lápẹjù àwọn akọrin yóò pàdé bí wa ayíṣá nǹkan dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ ó ah, ọ̀nà ọ̀nà ẹ̀ ń tó ń pe ànábì ọlọ́run kó wá gbà wọn lẹ̀ ọlọ́run ní ìbàjẹ́ ni tí wọ́n ń ṣe ìyẹn lọ́lọ́run fi ń sọ fún anú alukurani ọlọ́run ní wàá ti kọ́ lọ́lọ́ ya isa bùnú mariam nígbà tó lọ́n sọ pé ìrẹ́ isa ọmọ mariam ọlọ́run fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ pé afẹ́ gbẹ́tọ̀ mi fẹ́ dà wọ́n afẹ́ di ẹ̀dá pé tí wọ́n lọ béèrè fún ọlọ́ni rẹ̀ isa ọmọ mariam àhánsà kúlpalì náà tí wọ́n lọ sọ fáwọn èèyàn pé ìtẹ̀kìdúní wọ̀hùnmíyà ìlà ẹ̀yìn mi dùn nílá tí wọ́n lọ sọ fáyẹn pé ní èmi àtìyá mi pé èmi jésù ẹmọ ní jesus kẹsìmọ ní oliveri tí wọ́n lọ sọ fáwọn ẹ̀dá ọlọ́run fẹ́ béèrè ẹ̀sọ́ rẹ̀ ẹ̀kọ́ ànábi yìí sáwọ́ sọ. ànábi yìí sáwọ́ sọ hànà mímọ́ rẹ̀ ọlọ́run à tálẹ́bí máa kúlù tó láhùn òun sọ kankan fún wọn nígbà tí mo wá pẹnu ìlà mọ́ àmọ́rìtánì nìyí ju tó pa mí látẹ lọ kí lọ́nà wá àní ibùdó lọ́ha rọ́bí rọ́bà kan ètò mo sọ fún wọn náà ni pé ẹ̀yin èèyàn mi ẹ̀sìn náà rọ́bí ọba tó ṣẹ̀dá mi wà rọ́bà kan ọba bí ó dẹ́yìn náà wà kúntù àléhìhìm ṣẹ̀hídán mọ́dùm tó fi hìm nígbà tí mo sì wà láyé pẹ̀lú wọn ètí ń sọ fún wọn rè nù àǹfààní kan tó yẹ bí àyà yìí nínú àyà táwọn tán ní ànábì yìí táwọn ní padà wá táwọn ètò ìgbà tó wà láyé èyí tí fún wọn alámọ̀tà wà fáìtà nígbà tó ti wá pa mí kóńtà ń ta ọ̀kí ìbàlẹ̀ ìwọ lọmọ tí ń ṣẹlẹ̀ ìwọ lọmọ tí ń ṣẹlẹ̀ mọ́. ìyẹn pé láyé tèmi ń sọ pé ẹ máa pè mí nígbà tí wọ́n á lọ tán ìwọ lọmọ tí ń ṣẹlẹ̀ àkọ́kọ́ ní ọ̀yà ìta kọ́ni kọ́ni pé ànábì yìí náà mọ́ kíni kó mọ́ kọ́kọ́ mẹlẹ́kọ́ ni jésù ti retí rẹ níta sí àsìkò kan náà ó tún dúró dé lára tù mí ó tún wà ní yànnà skul à jésù mélòó àkọ́kọ́ nu bákan náà kò ní ẹ̀sìn òun náà pèpè báwọn ìyókù ẹ̀ ṣe pèpè ni bó lè nílé wọn á pè káàkiri ó ní ó gbà yín lẹ̀ òní retí rẹ̀ òní òní ó ṣe ìdáhùnde fún yín bákan náà ni pé ní ó nígbà tó ń wà láàrin wọn kò mí èèfó ti kú ànábì Ìsá ó padà wá lo àsìkò rẹ̀ tó kù ní ìgbẹ̀yìngbà eléyìí ní ìtẹ́rì gbé wá eléyìí fi hàn pé ní a gbọ́dọ̀ jọ́sìn fún kankan a gbọ́dọ̀ pé kankan kódà kó jáde di ọlọ́run ká tó wá sọ pé ẹ̀dá kan ṣéèkù kan kábẹ̀ àwọn sọ pé nǹkan tí ó ti ẹ̀ ń ṣe nǹkan abẹ̀mí bí odò ọ̀sán òkè òkè olúmọ òkè ìgbẹ́sì àwọn òkè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáyẹn ń bọ bí igi bí èrè kábẹ̀ wá fáwọn ẹranko nígbà táwọn ẹ̀dá bá ní ìtumọ̀ ìdìsáàbù kájọ́sì fún wọn làwọn àmẹ́bí ọlọ́run bóòlù ẹran kó ṣe wá ṣe kí ni ó lè dìbò àpò ẹ̀ báwọn ará India wà mọ́ kúlẹ̀ fún màlúù subhanallah ẹ̀rí pé ilé ìtí ò bá mu ni ọlọ́run bá ọba lèkè ọlá nìkan náà là máa ń jọ́sìn fún àdéhùn yìí èmi àti ẹ̀ ń ṣe o tẹ̀rọ àdéhùn tẹ̀rọ wa lè takò làdéhùn tẹ̀rọ ń ṣe gbogbo ògbà àbí tani ò tí ì wa lẹ́nu tí ọ̀kan lè pe ìyá kana abudu ìyá kana sàyìn subhanallah iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run lọ ọba tá a mọ jọ́sìn fún àwọn àfa onílógà àwọn dátọ́rọ̀ yìí bẹ́ẹ̀ náà àbọ̀ onítẹ̀sí ó ní tú àyà yóò yẹ ká kíyèsí gan tó fi fọ̀rọ̀ jọ́sìn rinlẹ̀ torí bọ́lá ń ṣe gbé kalẹ̀ ètò ẹ̀kọ́ àwọn wájú ọlọ́run ti sí kíni ẹ̀yìn ètò ẹ̀kọ́ àwọn ẹlẹ́yìn ó ti síwájú ìrẹ́ ìrẹ́ gẹ́gẹ́gẹ́ láàmú ọjọ́ ti fún ilé là ń pè ní alkọ́sùn nínú ilmul balaga pẹ̀tẹ̀kìdì mọ̀mọ́ hákù sàkír ìyẹn ni pé nǹkan tó jẹ́ léde lárúbáyé tó bá jẹ́ object ni mo sábà ń wá lẹ́yìn kí subject lóye kí ni kò tó wá bàbá ti gbé object síwájú subject nǹkan yẹn adébàfin rinlẹ̀ pé òun nìkan lónìí àwa gbé ìyá kà síwájú kí ìrí ọlọ́run ọba gẹ́gẹ́ gan-an nìkan ṣoṣo nà àbúdù àtẹ̀wá gbé àwa tá a ṣiṣẹ́ wá lẹ́yìn ìtajẹ́ subject ìrẹ́ nìkan láàmà jọ́sìn fún àdéhùn tí kálukú ṣe ni o torí pé à ń ka fásíà àti mọ̀ pé ìwọ̀ tó wà lọ́rùn wa láàfin rinlẹ̀ ń gbogbo ògbà tí wọ́n gírí wa tó ìdá tó kà á àdéhùn yìí láàfin rinlẹ̀ ká níwọ̀n gẹ́gẹ́ láàmà jọ́sìn fún jọ̀mọ́ ẹni tó bá fẹ́ léyìí tẹ́tọ́jọ́ ń ṣe ìṣẹ̀ṣe tó dúró ti wọ rẹ̀ bí ẹni tó ṣe léyìí tó tún bá wọn gbégún ẹni tó ṣe léyìí tó tún gbé nǹkan tó rí ta ẹni pé ó ti tako àwọn nǹkan wọ̀nyí ó ti tako ìjọsìn tó lòun wáyé wá ṣe torí pé ẹ̀tọ́ yẹ ẹ̀tọ́ ọlọ́ọ̀ba nìkan ni yẹn lọ́lọ́ọ̀ba sùpánà wá sáyẹ́lá ló fi tó fi kọjú ọ̀nà kéèyàn tẹ́bọ̀ tó fi bí nínú gan tó pé ẹbọ ni pé ẹ̀tọ́ ọlọ́run ti gbé fẹ́ dà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí ètò ọmọ ẹlẹ́bọ ìdájì ni wọ́n mọ̀ wọn àmọ̀dájì yókù ẹni tí ń gbégún ẹni tí ń ṣe kiri káàkiri onípè ní ṣùgbọ́n wọn àmọ̀ rí pé ní ẹbọ jù bá wọn lọ ìjọ ń jẹ́ ẹbọ ni pé tó bá ti jẹ́ tọ̀ ọlọ́run pàmò níjọsìn fọlọ́ ká lọ gbé fẹ́dà ẹbọ ni ọlọ́run fi báyẹn ṣeré pé ìjọ ti ọ̀ráìtì ọlọ́run fi bẹ́ẹ̀ nìkẹ́kẹ́ ṣeré tí ó bá fi bá yẹn ṣeré ló yẹ kó tẹ̀ fáwọn ẹnìkan àwọn yẹn kẹ́mọ fún wọn náà díẹ̀díẹ̀ o gbọ́dọ̀ pé yá Muhammad o gbọ́dọ̀ pé o gbọ́dọ̀ pé yá Jibril tí ó bá fi mú nǹkan mí pọ̀ mọ́jọ́sìn ọlọ́run ní ojú dáadáa o ẹ̀gbọ́n tó lọ sọ fáwọn ẹnìkan Muhammad ọlọ́ni wọ́n làkọ́dí ó ìyà ilẹ̀ ìkì àti ránṣẹ́ sí rẹ̀ Muhammad kèwàá ṣe wọ́n nìkan wà ilẹ̀ lẹ́rí ìnàbí nǹkan bìlì àtàrà tó ti ṣíwájú pé làyín àṣírọ́kítà kí lè mọ̀ ọ́n bá fẹ́ bọ́ subhanallah ẹni tọ́lọ nífẹ̀ẹ́ níjù láyé àbàtọ́ nà amaluk iṣẹ́ rí ó bàjẹ́ ni wàlá takunanna min al-khasirin ó sì mọ ọbẹ̀ nínú àwọn ẹni òfò balẹ̀lá fáábùn ọlọ́ọ̀nìkan ni kọ́ ọmọ ẹjọ́ tuntun wàkúmínà shakirin kọ́ ọmọ ẹbẹ̀ nínú ẹ̀tọ́ ọmọ ẹni pé ànábì kan tọ́lọ́run rẹ ti wà tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù ọlọ́run lè òun bàṣẹ rẹ̀ jẹ́ tó bá ṣẹbọ kí wọ́n là wá jama pẹ́pẹ́ ìjọsìn ẹlòmíì ní ti papọ̀ mọ́ ẹbọ ẹ̀tọ́ ọlọ́run ní ti ń gbé fẹ́dà nínú bá pẹ̀lẹ́tọ̀ ọlọ́run níjọsìn nígbà tá a ṣàlàyé fún alẹ́ kan nínú tẹ́tẹ́nu ni àdúrà ṣíṣe àdúrà ṣíṣe bá lóbi sọ fún wa pé ní àdúrà wúwà ní ìbádà inú àwọn ojúlówó òjọsìn tọ́lọ nífẹ̀ẹ́ ní kéèyàn máa pè é yàmọ́ àmọ́ èèyàn tí ń pè nǹkan mi ń dẹ́yìn ọlọ́run lẹ́nu àwọn èèyàn ń pè àlùjẹnú àyẹ̀ ń pè àlùjẹnú ẹ lọ́wọ́ ọkọ̀ ọlọ́pàá àdó àwọn ẹlòmíì ẹni yakọ̀rọ̀ ayélu fàdádà bílà ẹ àmúsàsákù yìí wọ́n tẹ mọ́ bìyẹn gbajúmọ̀ ẹ mọ́ fi ṣe fáàlì àmúkàsákù tòfàmẹ́lò mọ́rí ẹ mọ́ bínú ọlọ́run ti ní jẹ́ mọ́rí táyọ̀ dẹ̀ máa ń ta ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ kankan àwọn náà borí fáǹkà yìí jù sọ́kọ́ àfánàlẹ́ tó fún wa ẹlọ òwe àdúrà péléré kan pẹ́pẹ́ ní fáwọ́sọ́lá àríìmù ẹ̀ẹ́dì rẹ kútúbà ẹni kútúbà ìfáwákà ni ẹni tó máa pé wọ́n ti máa kábọ̀ tó bá dọ́wọ́ parí ọgbọ́n sàdádà bílà sàdádà bá bílà àríwá bílà àríwá bá bílà yẹ́mọ̀ tẹ́ bá takẹ́ńtì ṣe bá kí ó sọ àtúntàdúrà ìtakùn àgbà tá àtẹ́bọ̀ yìí tó ń pè yẹn ń kọ́ ọlọ́niwà mọ̀ ìyẹ́ di ìwú mi ń dún ní láàrín àkàr ẹ tó bá ti pè nǹkan míì tó yàtọ̀ sọ́nà tó ẹ subhanallah ẹ wọ́lọ̀ ṣe wá describe ẹ ẹ tó bá pe olùjọ́sìn fún mi tó kọ́ ló ń gbà pé tó bá ti pè nǹkan míì wọ́n ti kọ́ di kíni olùjọ́sìn fún ọlọ́wà lé ní ìlàhàn ẹ tó bá pe nǹkan míì tí ń jọ́sìn fún yàtọ̀ sọ́nà láàbù hàn láwùbí ní tí ò sákọ́ọ́lẹ̀ fún fa innama hisabuhu inda rabbi hisab ẹni yóò jẹjọ́ níwájú ọlọ́run tọ́ba lè yàn òròjọ́ níwájú ọlọ́run sẹ́yìn ó la ń bẹ́ jẹ mọ́ ni wọ́n sọ pé ní ìnáwó láàyò fúlé olùkáàfẹ́rù àwọn kẹfìrí ò ní la. àmì ìlú mi sọ pé òkú ọ̀run náà ń pè lẹ́ni bẹ́ẹ̀ni kókó ọ̀run wá gbà wọ́n lẹ̀ gbọ́dọ̀ yẹn bá dàrú sọ ni ọ̀ lójú orí bàbá rẹ kọ́ lọ pé kọ́ lọ bẹ́ àwọn tó ń ṣe lẹ́yìn náà kẹ́sàn-án kẹfìrí nìkan lẹ́yìn tó ń kírun déédéé jẹ́ tó bá kan bí pípé yóò pè nǹkan mi àwọn èèyàn tó yẹ pé ní wòlíì kan ní yọ́n ti ń porúkọ rẹ̀ sọ̀hánàlá àwọn tó pàdé bí ọlọ́ àkàndẹ́mù wọn àwọn kan yó ẹtí wọn tó ló ń pè wòlíì tí ó tẹ̀ sáà nẹ́bí ọlọ́ tí ó tẹ́tẹ̀ bàtà nẹ́bí ọlọ́ nǹkan ẹlòmíì gẹ́ tí wọ́n ń pè gan oníbílíà ni kì í ṣe pé ìlànà rẹ̀ dà nínú ìsìláàmù táwọn yẹn ti ń pè yẹn ló fàdé pé ìjọsìn yẹn wáyé wá ti agbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún wọn àwọn mí ó sì tún lẹ́bi bákan náà torí pé lọ́wọ́ níbi tó ti gbọ́dọ̀ dọ̀ náà ní gbọ́ wọn ní gbọ́ so kánú jọ́sìn ní kátàdúrà ọlọ́run nìkan láàfún mo fẹ́ fún aláàpẹjúwe mélòó nínú àwọn jọ́sìn bá ń ṣe bákan náà ni àgbàbòkù kápá nǹkan ọlọ́run ní fàṣọ́lì ní rọ̀bíkà wọ́n ní àrùn tó bá kírun ta lọ́ọ́ kí fún ọlọ́run tó bá yí kọ́ fẹ́ gún náà nǹkan ọlọ́run náà ní ibẹ̀ ni àwọn yóò ti separate ẹ̀ hajj lábẹ́ tẹ́lẹ̀ yìí ṣe ń tiẹ̀ ètùtù ni àṣejẹ́ kọmọ pé ìdú rẹ̀ ń gan kíni ìjọsìn ni ẹ̀rí pọ́lọ́ ń pa òun àtiṣẹ́ tó tóbi jù táwọn ń ṣe ó papọ̀ kálíbà wọn pàtàkì ẹ̀ àìmọye ẹlòmíì lẹ́yìn tó pé ní ń pa nǹkan gẹ́gẹ́ torí tọ́lọ́ ẹni apá òróǹro rẹ̀ lẹ́ni àlò báyìí láṣejẹ́ ní fatare ṣe àṣejẹ́ ní aago méjì lóru láàbí kódà kókó bísímìláì sí kágbọ́ iye o kìí ṣe bísímì láì yẹn ló sọ di torí tọ́lọ́ tí ẹ bá pa nǹkan torí tọ́lọ́ bóyá fẹ́ jẹ ni bóyá fẹ́ ta ni bóyá fẹ́ fi ta lẹ́jọ ni kódà kó gbàgbé ṣe bísímì láì lọ́wọ́ ní fídíra fífíù àwọn àfọ̀nì àlejẹ́ torí kó gbàgbé ni ṣé torí tọ́lọ́ ló sá fi pa àwọn amẹyẹ yẹn lẹ́ni tó yẹ pé ní sífà tó fi pa nǹkan gan bóyá lùjẹ̀nu ló béèrè ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ìròyìn tó fi pàdé ònídàá ẹlẹ́ni ẹ̀yìn lọ́rùn ni ẹ̀ẹ́gùn sagbada ni ẹ̀ẹ́gùn lódó ni ẹ̀ẹ́jọ ni tí èkè dùn ẹbí fọkọ mọ sọfàdàlà ètò ìyẹn pa ẹ̀kọ́ làkó jẹ nǹkan halali kò ti ṣẹlẹ̀ ọba torí pé ìjọ ti pípa yẹn kì í ṣe torí tọ́lọ́run ló fi ṣe. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú ìjọsìn tá a tún ṣe òun náà ní ìbúra wà ìbúra ìjọsìn ní anábàá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní sọ pé inna Allaha. ọlọ́run ọba àlejò ọláyẹ ní haakum ńkọ̀ fún yín àǹbáhìlìfù bí àbá ikùn gẹ́gẹ́ mọ́ fún bàbá yín búra tí àwọn alálẹ̀ẹ̀lẹ̀ yìí mo fi búra ẹlòmí ò tún kúrò lórí yẹn kúrò ilẹ̀ tí wọ́n o ìgbà tí òrẹ́ ní sàlàyé fún tún kúrò lórí yẹn ó lè yóò gé jẹ ògùn ń gbọ́ kó máa gé bàtà jẹ okùn ago subhanallah anabi ní ẹni tó bá fẹ́ búra ọlọ́nkọ̀ fún ike fún bàbá yín búra mọ̀nkánà ha lìfán ẹni tó bá fẹ́ búra nù yín fàlíyà ìfòbẹ̀lá kò fọlọ́n búra bí wàláì lọ́pẹ̀ ni bí tàláì lọ́pẹ̀ ni bí bìláì lọ́pẹ̀ ni bọ́ọ̀bì kan mẹ́tẹ̀ẹ̀ta kan ni bí yorùbá dé máa ń pè wàláì tàláì súnmọ́ bìlá kàábà bó ṣe tóbi tóun ọ̀ lè fi búra torí ẹ̀dọ̀ ọlọ́run mèlè kátó wá sọ pàpà àti márùwà ẹlòmí mo fi pàpà àti márùwà mo fi kàábà tí mo lọ́wọ́ fi búra hàn hmm. tó bá fẹ́ kí kàábà wà nù búra rẹ̀ ọlọ́run tó ní lọ́ọ́ fi búra ni wà rọ́bìlì kàábà wà rọ́bìlì kàábà ọba tó ní kàábà mo ṣe kí ni mo fi búra àníbi àmọ́ búra pé wà lẹ́bi nafsi bìyẹ́dì ẹni tẹ́mi mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra lórí ìbúra lèyìn lè ṣe bọ́ sọ́lọ́ torí pé ìbúra ẹ̀tọ́ ọlọ́run nìkan ni akùnlọ́ ìkọ́lì ẹ̀tọ́ ọlọ́run ni tó bá lọ gbé fún nǹkan ní tó fi nǹkan yẹn búra kódà kó fàánẹ́ bí búra kí ni ó máa jẹ́ jẹ́mọ́n ó máa jẹ́ ṣírìkù ẹ̀bọ kátó wá sáwọn nǹkan mìíràn àwọn ìjọsìn aṣọ ti payà náà lẹ́ẹ̀kan ọlẹ́wọ̀n fàlátà kàfúhú fàkàfú ní nǹkan tó mọ̀ mìíràn ẹ má fáyà àwọn èmi ní kẹ́ fáyà tó bá yẹ pé lóòótọ́ mú mi ni torí pé tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́sìn náà ní ìfáyà ìbẹ̀rù ìbẹ̀rù tá a ní ó pé sí méjì àwọn ìbẹ̀rù kan wà nínú níṣọ́ọ̀sì tá ó wà nínú àdámọ́ ọmọnìyàn pákòjé irú fi táwọn ayé tó bá di aago méjìlá òru tá a rí kéèyàn nìkan máa dání yóò máa wẹ̀gbẹ́ àbí ni máa wẹ̀gbẹ́ kéèyàn kò ní mú mi látẹ̀yìn torí pé ilẹ̀ ti sú ó wà nínú níṣọ̀ pé lásìkò yẹn ẹ̀rù ó báyàn àbíkẹ́ yóò bọ́ síyàn tí ẹ bá sá sẹ́yìn irú nǹkan là ń sọ torí pé ọlọ́run lè lò ó sábà láti kí ni láti mẹ́rin yàn lọ àmọ́ yọ̀dà sí yàn ṣùgbọ́n bẹ́ẹ̀rù tó lọ sọ mi pé àwọn kan nípa gbèsè ayé mi jẹ́ wọ́n ti dé mọ́lẹ̀ ọtí márìsì kí mi subhanallah ìyẹn ló pọ̀ jù ẹ̀dọ́ tó wá lẹ̀ mọ́ lọ pé ọlọ́ni abẹ́rù òun lẹ́ẹ̀kan tábẹ́rù ayé lẹ́ẹ̀mẹ́lò ó rẹ̀ pẹ́ nu òkò lórí yìí wọn mi ò lẹ́ẹ̀mẹ́jẹ mi ò lẹ́ẹ̀mẹ́ta ìtọ́lọ̀ sọ fún ọ̀rẹ́ pé wà látàkà fúhùn fàkà fún ni ó sọ fún pé fàlátàkà ṣáwùhùn fàkà ṣáwù ni níbo láti rí ọ̀kẹ́ tá a mọ̀ ń tú ìgàn àwọn míyàn fẹ́ jẹun níbi káwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ti yẹ ni káwọn mọ̀ ń tọ́ wáyé wá dé kẹ́rù bá dé bá tó bá déwájú wọn tó ń pera rẹ̀ láàfin ẹ̀sìn tó bẹ́ẹ̀ bọ́ bá nǹkan yóò tó báyìí sálà náà ni kò tó bẹ́ẹ̀ òun náà tó wá dìkú ayé ti ń tẹ̀lé yín. Subhanallah nígbà tí pé yóò máa sáré sọ́tún sáré sósì yóò tẹ bọ sọ́lọ́ yóò tójú bọlé yóò ṣe tí ò yẹ kó ṣe so ìbẹ̀rù náà ìjọsìn ni gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ gbọ́yé ẹ wá rí ìjọsìn tá à ń sọ yìí ọlọ́run bá sọ́nà wa tààlà ó gbọ́n kọ̀ǹdíṣàn méjì lẹ̀ kó tó lè gbà lọ́wọ́ wa tá a bá ń ṣe fún. kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ ó ní al-ikhlas àbíká ní ikhlasu níyà kájẹ́ká ní àwọn adaka ṣe ń torí tọlọ́n ibi tó yẹ ká ní àwọn ẹgbẹ́ ajé níbi ìjọsìn torí bá wáyé wá ṣe náà nìyẹn ká ṣe ń torí tọlọ́n irun làákì ni àwẹ̀ làágbà ni sọ́dákọ́ làáṣe kí ni làáṣe ni ọ̀rọ̀ kan náà làásọ ni kùránì làákà ni àdúrà làáṣe ni gbogbo ọ̀ràn ìjọsìn dáàbà ṣe ká ṣe ń torí tọlọ́n tó ní tí àníyàn ní ibà ti kún un ìyẹn láàmú pé ní àríyá kárí mi kárí mi sì rèé náà mú mi náà ṣírí ìran kan nínú ẹbọ lòun náà ìyẹn lànà ìwà mùsùlùmí àṣálá ní ń sọ fún wa pé ní inna akhwafu ma akhafu ala ummati nínú nǹkan tí ń pa mi láyà fáwọn àjọ mi òun náà ni ashirikal afgar àbí ashirikal afgar ẹbọ kéékèèké nígbà tó di ànẹ́bí pé irú ẹbọ wà níbi ní àríyá kárí ni tí bàbá ti ṣe gbọdọ̀ jẹ́ nítorí tọ́lọ́ ẹ̀yìn tọ́lọ́ ní ká ṣèjọsìn wa mùkùlìfínà la òdì kẹ́sì yẹn mọ́ kámọ́ lánìyàn mí bẹ́ẹ̀ bá fi ṣe torí tọ́lọ́ ọba ní kó jẹ́ gbogbo àná la máa àdìsí Umar bin Khattab àdìsí namal a'malu bin niyyat a máa sàn yẹn lẹ́sàn-án iṣẹ́ tó bá ṣe pẹ̀lú àníyàn tó fi ṣe ni àníyàn ó ṣe pàtàkì níbi iṣẹ́ wa anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam níbi hadithi kan alhadithi alkudusi anábì ní ọlọ́run sọ pé ní ana agina ṣùrọ̀ká àni ṣìrìkì èmi rọrọ̀ mo rọrọ̀ kọjá kí n ní pátínà ẹ̀fọ́ wa ní akẹgbẹ́ ọlọ́run nínú òfa akẹgbẹ́ mọ̀nà amìlà amìlà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan ẹ̀rí bá níbi túlẹ̀ gbogbo ilé iṣẹ́ tó wù kéèyàn ṣe ọ̀gẹ̀ tọ́lọ̀ ń bá ní kéèyàn náà rí ẹ èèyàn rí ẹ tí kẹ́lẹ́ bá yé tó bá gbà yín lérò zero ni o ọlọ́ni ẹni tó bá ti ṣiṣẹ́ kan tó ṣe ń torí tèmi tó tún wá máwọn ẹlòmíín pa di pátínà mi ni èmi ò sí ní pátínà ẹ bá ní wọn kíkẹ́ láṣẹ rí kàlà ọba tí ò ní kíni tí ò lórogún ọlọ́ni tààrà tùwú wàṣẹ̀ríkà èmi ó yọ̀ǹda sẹ́yìn ẹ̀fọ́n tó torí ẹ̀ ṣe irun kí bàbá alágbọ́já o ọgbẹ́ fún ẹ̀tọ́ torí ẹ̀ kí kùránì rẹ tọ́ka ọgbẹ́ náà torí ẹ̀ torí ẹ̀ka tẹ́lẹ̀ bá máa ń yẹ èmi àti wọn ò ní jọkùn yìí a gbọ́dọ̀ yẹ ká níyàn wá da gbogbo iṣẹ́ tá a bá ṣe ká ṣe nítorí tọlọ́run ó kéré ni ó tóbi ni ká lè pé nítorí la fi ń ṣe ká má di nǹkan míì sọ́kàn ká má ṣe àtúmọ̀ àkáyé gbọ́ káà mo fẹ́ káyìn yẹn gbọ́ kán mọ̀ hmm, ìyẹn ò débi ìjọ sí o láàrin wa tọ́lọ́ ọba rẹ ní ìyẹn ló wà bọ́ bá ń ṣe nǹkan ìjọ sí sábà ń bú rẹ tọ̀ ní rírò tó pété sórí àyẹ̀ lọ fi ṣe tẹ́lẹ̀ lápòjú ẹ̀yẹ lẹ́yìn ẹ̀kọ́ yẹn múra ìmúra ẹ̀sìn tó pé nù ìjọ sí ní àwọn èèyàn ti àṣà náà fún inú ìjọ tètè ni torí pẹ́ẹ́tì ló ń bá ti múra wá àyẹ̀ wá ń bú ẹgbẹ́ òdìbò tẹ wá múra onírúgbọ́n rẹ̀ nítorí wọn ni wọ́n fi ṣe tẹ́lẹ̀ torí ọlọ́run bá ní ọ̀fẹ́ kẹfì yẹn torí ọlọ́run gbogbo òjò ti wá gbọ́dọ̀ jẹ́ eléyìí ni kọ̀ǹdíṣàn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní alimusaba a gbọ́dọ̀ wá fi tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé ìjọsìn tí ọlọ́run ká wáyé wá ṣe kò kàn wálẹ̀ ká máa ṣe bàtúbàtú ṣe wù ó fún wa ní ẹni tí tukọ̀ wa tí ó tọ̀ wá sọ́nà ọlọ́run ni wa ma arsalna min rasulin illa liyuta bi idhnillah àdédé máa ráwọn òjíṣẹ́ sí ju pé kẹ́ máa tẹ̀lé wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá ní ọlọ́run wá rán òjíṣẹ́ sí wa òjíṣẹ́ wa sàlàyé gbogbo ẹ̀sìn tí ó fi kankan lẹ̀ ẹ̀sìn pé ọlọ́sìn sọ ayẹ̀ka rẹ̀ lójú àlejò pé ní al-yawma akmaltu lakum lónìí yóò mo ti pé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan wa raditu lakum al-islam dinan ni mo yọ́nú sí islam kó mọ ẹjẹ́ sì fún yín tó ẹ ti ń wá yí ẹ̀sìn tọ́lọ̀ ti ní kánẹ́bí wa ṣàlàyé ẹ̀ fún wa ní tó ti di pé ìyẹn ló fẹ́ kánẹ́bí tó kú ní hajj kátánẹ́bí ṣe hajjatul wada ó gba àwọn sọ̀hábà ó ṣe wáàsí fún wọn bí lè ṣe wáàsí kan lànẹ́bí fi ń rinlẹ̀ pé alibalaktu mo jíṣẹ́ pé àbí jíṣẹ́ pé àbára ní wà àdáyé òjíṣẹ́ pé ọ̀fìkẹ́kọ̀ pamọ́ àdébíwá ń nà kásókè wọn mi rẹ̀ pé Allahumma fashhad ọlọ́run jẹ́rìí o òun fi kankan ó ní tọ́rẹ́ mi o ẹni bá níbi ní ṣe wá sí làwọn bá kiri sọ fún un ká ẹni tí ń ṣerú wá sí ọjọ́ kúrẹ́ ẹni kíní ètò ìsúnmọ́ ni títà fẹ́nu fẹ́ àníbi sọ gbogbo nǹkan tá a ṣe nú ẹ̀sìn fún wa kọ̀ǹdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì agbọ́dọ̀ mójútó iṣẹ́ tá a fi gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú lánàá nẹ́bí ó ní kọ̀ǹdíṣẹ́ alákọ̀ọ́kọ́ pé ká sí lọ́run nìkan ká ní ìkíláàsì sẹ́ẹ̀lìtì lórí ìjọsìn òní láìláà ìlàlá kọ̀ǹdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé òjíṣẹ́ látẹ̀lé oníkíní muhammadu rasulullah tábàtẹ́wà gbà lójíṣẹ́ gbogbo làǹ tó bá là la gbọ́dọ̀ fèsì náà gbogbo ọjọ́ tó bá bá ṣe tó bá ti yàtọ̀ tí bá níbi ti mú wá àníbi lọ́nà ò ní gbà àníbi ní man ahdatha fi amrina hadha ẹni tí ó bá mú nǹkan mi wá nínú ọ̀rọ̀ wa yìí àníbi ń tọ́ka tọ́rọ̀ kan jọ̀ wà bí àníbi kọ̀ lókè tó bá dá nǹkan lẹ̀ hùn nípa níbi sọ̀kọ́ inú ọ̀rọ̀ wa yìí jẹ́mọ́ ọ̀rọ̀ wo làníbi ń tọ́ka sí ọ̀rọ̀ ẹ̀sìn ni tọ́lá lómi ò máa tọ́ sí pé ọtí ni amọ́tò àkàlẹ̀ sáà bí gun mọ́tò ni mọ́tò là ń bí mu wa à ń bẹ sọ̀rọ̀ irú tó kí bá nàbí ò kí bẹ́ẹ̀ ọ̀n sọ pé sẹ́yìn ló mọ̀ gun mọ́tò sọ̀rọ̀ mọ́tò là ń bẹ sọ ni à ń bẹ sọ̀rọ̀ mọ́lúdì tí ò lákọọ́lẹ̀ yìí ọ̀n bẹ sáà bí microphone sọ̀rọ̀ ni kí ilé ìwà jọra wọn amúrì náà ha àfà ọ̀rọ̀ tánẹ́bí tọ́ka sí ọ̀rọ̀ kíní ní tí ì sára rẹ̀ fàwọn àròdù àdàpadà nígbà kí láàbì dàpadà torí pẹ́ǹtì ti pé ọlọ́run nífẹ̀ẹ́ wa kò kàdúrà lálẹ́ pé ó yá ẹ máa forí gbígbọ̀n sí bó ṣe wù yín ọlọ́run gbá nàbí lẹ̀ fún wa ó sì ṣàlàyé ẹ̀sìn fún wa ó sì pé ẹ̀sìn tó ìjọsìn agbọ́dọ̀ sí bánẹ́ẹ̀lì ní ṣe tẹ́lí tí kọ̀ǹdíṣọ́ alákọ̀ọ́kọ́ bá pé tí ò bá tẹ́lẹ̀ kejì bẹ́ẹ̀ ìjọsìn ò ní jẹ́ ìtẹ́wọ́gbà pé wà láàrín àníyàn ẹ̀mẹ́jà bùn àníyàn wọlé dà tí ẹ bá ṣe ń tí ò ìjọsìn á o àníyàn tó dá o sọ tí ò dá ju tó lé kíni tó dá o hadith kẹlẹ ìwé mẹ́ta gbẹjú ọ̀rọ̀ yìí ní hadith anas bin malik rọdí aláfa ala aniwu tó ní àwọn èèyàn mẹ́ta kan wá bá àwọn ìyàwó ànẹbí níjọ́ kan jẹmọ àwọn tọwọ bá ànẹbí kí ni wọn jẹ wọn fọwọbà ni wọn torí yóò bá ti fapò tí ò àbí torí yóò bá dàrú kò ní fojú kéré wọn tó ń bá àwọn ẹni yìí àwọn táwọn sọ yìí àwọn sàábà wá bá ànábà Muhammad sallá wọn bá nẹbi ilé bá àyàwó ànẹbi wọn wá béèrè bóòlù ànẹbi tí wọn ti lọ àwọn ìyàwó ànẹbi ti ṣàlàyé pé bá ànẹbi tí wọn ti lọ bí tí wọn ti lọ rè kà á nà ń takọ lùhà àwọn ìsìnkú máa ń tó gba àdìsí wa nínú ìṣe tí wọn ni wọn rí pé wọn fojú kéré bá ànẹbi tí wọn ti lọ gbá ṣé káàmì lè ṣe jù báyìí lọ àwọn ah, ìyàtí bá ànẹbi Ọlọ́run ni ẹ wá padà pé ẹ̀mọ̀ pàdánù ní tiẹ̀ ọlọ́run ti forí jò ọlọ́run ti forí jì ṣùgbọ́n wa o àwa tá a ti rà forí jì àá gbọ́dọ̀ gẹ́gẹ́ ni a gbọ́dọ̀ ṣe takuntakun ní kálukú bá ń sọ ní tí ó ṣe. alákọ̀ọ́kọ́ ṣe ẹlẹ́bi tẹ́wọ̀ yìí àkúmu wàlà alukol tí wọ́n ti bẹ̀rẹ̀ látàlẹ́ báyìí mo mọ̀ yẹn lẹ́bi ládàárọ̀ bí ṣe mọ̀ sí gbogbo àná. ìkejì sọ pé ní ẹrẹ́ mi wàlà òfìsè fún ìfìlú tí mo gbàwẹ̀ ni jẹ́wọ́n ìtọ́nkálẹ̀ ìjọsìn ní àbíjọ́ ti kọ́ ìjọsìn ní ẹlẹ́ẹ̀kẹta sọ pé ní wọlé àtọ̀sáwájú nìta ẹ̀ríyàwó táwọn fẹ́ yóò tún mọ dààmú yàn mọ béèrè owó kíní kan ó fi gbogbo ayé mi lẹ̀ fún kíní fún jọsìn mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan láàrin táyì àníyàn wọn dàbí òdá tálẹ́nu rẹ̀ gbàdó láníyàn sọ̀hábà òdá àfàwọn tá a mọ̀ lórí ìsọkúsọ láwùjọ wa ẹ̀rọ àìpẹ́ ní kọ̀ǹdíṣàn alákọ̀ọ́bọ̀ yẹn ti ń jòkó àbí ó wá tẹ́lẹ̀ kejì ńgbà tánẹ́bì dé wọ́n fánẹ́bì nírò àwọn èèyàn tó wá àrẹ́bì ni ẹ bá ń pè wọ́n wá ẹ tó máa ń pa ẹlòmíì àrẹ́bì wa tọrọ kan mí bá mi fà á mọ̀ bìnní ìmọ̀ tẹ̀rọ bíkà fàádé pé ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ẹ fi sọ̀rọ̀ àrẹ́bì ló ń jọ náà pẹ́sẹ́ eré mi tẹ́ tó ń di bẹ́ẹ̀ tí n bá yẹn náfìlà lóru ń tún sùn lórí gbogbo àsìkò ẹgbẹ́ tó wáyé kẹ́ni kan ti láti jà àrùn ló ti wá ń di náfìlà àwọn ẹni olóhùn nù dúró ànàlà kó wọlé aliwa kò jáde níta ìṣẹ́ làwọn wò hàn nígbé tó sùn wọn ìjọsìn láwọn àwo òsùn ẹ̀sìn tó bá mu àbí kò bá mu alébí ní èmi máa yẹn náfìlà wọn máa ń sùn àwọn rí wọn ẹnì kejì tó ní ọmọ gbàwẹ̀ ọ̀ní túnú èmi máa ń dáwọ̀ ẹ̀rọ tó níjọ́ tí èéfi gbà tí gbogbo yín náà mọ̀ ní. ẹlẹ́ẹ̀kẹta tó lóun fẹ́yàwó èmi fẹ́yàwó àwọn ìyàwó mi náà lè dìde ọ̀rọ̀ àlejò wa parí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ kan tó lágbára àlejò yìí fàmọ̀ ọ̀rọ̀ gbẹ̀bà àǹsọ̀nẹ́tì fàlẹ́ ìfàmẹ́ni ẹni tí yóò bá ti ṣe ni mo ti ṣe àlejò dì náà rẹ̀ tọ́lá kan nítorí tọ́lọ́ lọ fi ṣe àìpé ìlànà àlejò kan ni wọ́n fẹ́ dà mọ́ subhanallah àní ti káde fi gbéyàn lẹ́gbẹ̀ẹ́ tó burú ni kí wọ́n lẹ́sẹ̀ tẹ́ni yẹn ṣe ó ń ṣe àdáadáalẹ̀ tí ò sínú kíni tí ò sínú ẹ̀sìn lórúkọ ẹ̀sìn náà sì ní fi ń ṣe yín ló gbára gbọ́dọ̀ sọ́kàn ṣíṣe ẹlẹ́ẹ̀kejì yìí ká ṣiṣẹ́ wa gbọ́dọ̀ ṣe fi rán nàbí ìrun làákì ni àwẹ̀ lágbà ni wọ́n ní àdúrà ni wọ́n ní àdúrà kan fún mi àbẹ̀yẹn náfìlà kan fún mi èmi ti rẹ́yìn gbọ́ fún náfìlà pé orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ẹ lọ́yàn náfìlà sí i tí ó bá wá yẹ yóò kọjú tó jìrì nìjẹ́ wọn yóò kẹ́yìn sí kíbílà yóò ní kẹ́yìn sí yóò kẹ́yìn sí ìkan yóò jẹ́ kíbílà ló mẹ́rẹ̀ ni irú òru wo ni yẹ. bẹ́ẹ̀ lóríṣiríṣi àdúrà lóríṣiríṣi àbàlásù lóríṣiríṣi náfìlà òru tá à ń gbé ilẹ̀ lẹ́yìn pé pé sí ẹni wàá jọ wá lójú bàbá rẹ̀ nìkan tó bá ìjọ sin àyè ṣe báyìí ẹ̀rí yín dà lórí ẹ̀ àmì ẹ̀ tún dé ebi tọ́lọ́nà ló ń ṣe mẹ́ẹ̀ tẹ́sù ló ń pè mẹ́ẹ̀ ni tí èyí ni wọ́n pèsè kí ni ẹ máa gbé tọ́ lọ́nà tí ò bá pè mọ́ ni ẹ kó pè é ọlọ́run ní gbà o ọlọ́run ní gbà subhanallah abdullahi bin umar radiyallahu ta'ala anhu ẹni ẹnìkan tí ń jọ kan ẹni alhamdulillah ẹ̀rí olùsúnnà alhamdulillah káàbà túnbẹ́ fọ́nà yẹ ká tó sáfà láti fa nábi wọ́n sọ látúkẹ́ alánàbí yìí na muhammadin sallallahu alayhi wa sallam ibùdó mẹ́rin òfin kò jí ó dákẹ́ pé lẹ́yìn sáà kẹta aláàbò náà rọ̀ sóòlù ọ̀la ìsọ̀rọ̀ sọ kí n ti bá ní dìde kọ́ wa nu bàbá sọ̀tọ̀ látọ̀ ayé ọ̀tọ̀ ìgbà tá a bá ti kíra máa ń wí alihamudulilayi ẹ̀ fẹ́kí yẹn bá tẹ̀lé láwùjọ wa lẹ́nu ah, ẹ̀yin òtún fẹ́ràn ànábì yẹn sọ̀tọ̀ látọ̀ bá nàbì ẹ̀sìn kí ni ẹ̀sìn ń takò tọ́ba sọ̀tọ̀ látọ̀ níbi tí òye ń kọ́ tọ́lé rúkú kọ́mọdé aláwọ̀ tọ́lé aláwọ̀ ọmọ tọ́lé mọ́ sọ yẹn kẹ́kẹ́ pé sọ̀tọ̀ látọ̀ ní òdà ìwọ́n lọ gbé bí ewu tí òdà ìkànnì wọn sọ́lọ̀ sáyidì múnú nọ́fìlà rẹ̀ kàbí lè fàájì ó kí méjì tán ó tún fẹ́ fi mí ilé òkè láwùjọ wa léèdè ọba kẹrin ní ànọ́fìlà ń wú yẹn ní tọ́lọ́ náà ní. wọ́n ní Abdullahi bin ah, Said bin fàájì ó sọ fún pé ǹjọ́ ah, ṣe yí ò bá mu. ẹni wọn fún lẹ́bi pé tí olóòtú jẹ níyà pé torí sí ń kírun àwọn ẹni síwájú ọlọ́run ti fún làákàyọ̀ náà olóòní jọ yà pọ̀ ń kírun ọlọ́run tó fi jẹ́ yà ẹwọ ìbéèrè ẹbí wọn sábà ibi dáhùn ibi ẹ̀ka náà ibi dáhùn àtúnṣàfà látò tó wá dogun àtàlátò kan lókun ṣùgbọ́n tó bá sàfà látò wọ́lọ́ ṣe gbé lẹ̀ ọlọ́run ní ìgbà o káyí gbọ́kàn fẹ́ máa gbà ń kẹ́lọ́ wa bó ṣe wù ní ìṣe ẹ̀jọ́ sí ni kò yẹ kó rò ti fẹ́ sí wa mọ̀ ṣe kẹta máa ṣe lọ òun máa gbà. tó ilé ìlú ṣe pàtàkì ogun sábà ṣe ó kéré ó tóbi ni kọ̀ǹdíṣẹ̀ méjì tànẹ́bì tí ẹ bá tó ṣe torí tànẹ́bì nìkan tó yẹ pé kárí mi ká àkàrà kébì náà mọ súnà yẹn tí ò ṣe torí tọ́lọ̀ ìyẹn náà tó ní gbà. lọ́lọ́run sọ fún wa nínú alukur'an pé máa ń kánà yẹ́rì ju lè fọ́ àrọ́bẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ pàdé ọlọ́run pàdé yá àmàlù àmàlà ń sọ ha ẹni kọ̀ǹdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì nu kó yá ṣiṣẹ́ eré tí bá wá ń ṣe kó mọ̀ sí nítorí ẹlòmíì tó torí tọ́lọ́run lọ kọ̀ǹdíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì nù ìyẹn ó fi pàdé ọlọ́run ọba rẹ̀ méjèèjì ó ṣe pàtàkì bákan náà ìjọsìn tá à ń sọ yìí níparí ìjọsìn èyí dàgbà kọjá àjọsìn o èyí ti graduate àwọn bàbá tí wọn àwọn ti retire kí ni èyí bàbá eighty eight five years àbá tí láì tó tọ́ ẹ̀ka ìfọ̀n ìṣiṣẹ́ náà ní ẹ̀dì tó retire retirement ò sí inú ìjọsìn o ọlọ́run bá sọ̀rọ̀ náà wá pa á lá ó sọ fún wa ní àyà tó parí sóràtò Hijr ọlọ́ni wa abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọmọ sí náà ọba rẹ tí al ó fi dé kí ni jẹ́ al-yaqin àmọ̀dájú pé kálukú máa ń àrídájú yóò ṣẹlẹ̀ ó náà ní kú. àwọn kan lè ní bí àwọn onítọ̀rí kọ̀ wọn á tún pé à dárájá dárájá tó mi dárájá tì mọ́tá àtúnfìyà pé ipò kan nípa oníṣùfì tó bá ti dé bẹ́ẹ̀ Eh, ọ ti ṣe wùsùlù nu sákọ̀tọ̀ tí anka sàkàlẹ̀ gbogbo ìlàyẹ̀bọ ìnilọ́rùn mọ́ ṣẹlẹ̀ kò sí fún wọn mọ́ irú àwẹ̀ ló ń bọ̀ ọjọ́ mẹ́ta àwẹ̀ tani ó ti wùsùlù ìyẹn wùsùlù báyìí o àwọn ẹni ìṣíwájú àrẹ́bà fún ọ̀sán sẹ́lá òkè òkun ni bẹ́ẹ̀ làwọn sọ̀hábà rẹ̀ fèyẹ́ fi lẹ̀ o àyẹ́ fi ìjọsìn lẹ̀ gbogbo ń tọ́nà ní ká ìmí tí yóò bá lè ṣe mọ́gẹ́ ọlọ́run ni ó fún nílànà tí ó fi ṣe pé ìlànà báwọn a máa sọ kò sí pé ìjọsìn yóò sí lórí tiẹ̀ náà mọ́ bí àwẹ̀ gbígbà tí yóò bá dàgbà ń sìn yóò máa ṣe fídíà ni eléyìí yóò pé ní àwẹ̀ ti wà ní ọrùn ẹ̀ wá tiẹ̀ rírun tó pin ìgbà tí làákàyè ti wà fún yàn gbogbo situation tó bá wò wà yóò lè kí yóò máa kí àlébà mùsùlùmí sọ́lá ó sọ fún Imran ibn kírun lórí ìdúró orí ìdúró kírun lórí ìdúró fàyínlàm tẹ̀sẹ̀tì tó bá kò kí lórí ìdúró fàkọ́ ìdán kí lórí ìjòkó fàyínlàm tẹ̀sẹ̀tì tó bá kò kí lórí ìjòkó fàálà jambic ẹ̀gbẹ́ tó fi lélẹ̀ ìyẹn pa fún nírú o aláàárẹ̀ bóyá àárẹ̀ pé ti dàgbà àgbà tí ò lè dìde ń kò ó wá wà nínú rìwáyà sọ pé kódà tó ọba tó lágbára yẹn famoselikiya fẹ̀yìn rọlẹ̀ kó ṣe kíni kó máa fi tó gbé kan wókè náà ni tó ìjọsìn èèyàn máa ń ṣe téèyàn máa fi ń pàdé ọlọ́run ọba ni ṣẹlẹ̀ yóò dọwọ́ kálukú wa ìjọsìn fọ́nà ọba iná wáyé wá ṣe kámọ̀ pé ipa ìgbésí ayé wa yóò fi nítumọ̀ onípa ìjọsìn fọ́nà ọba ìkẹ́tàn wa gbọ́dọ̀ gbá lọ́wọ́ wa ní nǹkan yòdòyìndòyìn ìdí ilé ayé ọlọ́ba subhanahu wa ta'ala ní yá ayọ́ anas ẹ̀yin ẹ̀dẹ́ nìyẹn inna wa'dallahi haqqun àdé ọlọ́run pálíkì àmọ́ ń bọ̀ ìdí ó ṣẹ ni o fàlàtà òrọ́nàkùn alhayatu dunya ẹ̀wọ̀n jẹ́ káyé tàn yín o kèèyàn padà máa sí lọ́n ẹlòmíì kò ní sọ pé ẹ bá ń bẹ lọ́n kí lè máa lọ ṣọ́ọ̀bù kí lè máa lọ ọ́fíìsì ìsinú náà ẹ dápẹ́ bá ń bẹ lọ́n kí ayé ti tẹ́ lómi tó mọ̀ pé ọtí kéré ọ̀pàdà mọ́ ṣe fàlátàgò rọ́nàkùnmọ̀ àyàtò dúnìyà ẹ má jẹ́ kí ilé ayé tàn yín jẹ́ o fàlátàgò rọ́nàkùn wàláyàgò rọ́nàkùn bìlá ìlúwàlú gbogbo tí máa ń tàyàn jẹ ẹ má jẹ́ ó tàn yín jẹ kájọ́ ti fọlọ́wọ́n ọba kàlẹ́bà àbáyọ ọ̀nà ọlọ́run ọba pàdé bàbá tí wọ́n ń jọ́sìn yìí ká ṣe ń torí tọ́lọ́ bákan náà gbogbo nǹkan tí wọ́n ń ba ìjọsìn jẹ́ lóníran ẹbọ ni àbí lóníran àdádálẹ̀ ká jìnà sí ká ṣe bọ́lọ̀ ṣe fi ránà bá mọ̀sọ̀rọ̀ sọ́lám ní tábà ṣe ó kéré ó pọ̀ ní ká gbìyànjú bá ń ṣe pẹ̀lẹ́ rí tàbí rẹ̀ rí ká fa àwọn àfáà gidi lọ tí wọ́n lè ṣàlàyé bóun níjọ ti ti jẹ́ bóun láti ń ṣe lọ́pọ̀ kan wọ́n ṣe nǹkan náà kan tó wá mọ wẹ́rì ìyẹn ló mọ fi lè máa rìnrìn pé títí láti fifteen years àkòrí ẹgbẹ́ pé nìkan sọ pé kò dáa mọ́lẹ́ nìkan ṣe ní dáa pàápàá jùlọ pé jẹ́ pé ní sọ fún ọmọ nǹkan gbé ìta bá fẹ́ ṣe ó kéré ó tóbi kásẹ̀ rí ṣe kọ́nà kọ́mọ́tà gbà ní ọwọ́ wa abẹ́rẹ́ ọba sùpánà wa tààlà yìí tá a sọ ìkọ́nà ṣe ló kọ̀ dáadáa fún wa láyé àtọ́lọ́jọ́ ọ̀gbẹ́ni àríkè àwọn àkí àwọn bàbá wa imam lẹ́ẹ̀kan sí ọkù àdúró ti wa ọba tó ṣe wọ́n ní àfa dáadáa kọ́nà ọba sùpánà wa tààlà kọ́mọ́ kọjá ìmọ̀ ẹ̀ṣẹ̀ fún wọn mọ́ kọ́nà kọ́mọ́ àti àlékún ìdàgbàsókè dáadáa fún wọn kọ́nà ọba kọ́mọ́tà àwọn ẹ̀ṣẹ̀ fún wọn àdúgbà tí wọ́n tún kọ àyè náà àbẹ̀lọ́run tó bá tún yá yá yá náà tó bá tún kẹlẹ̀ kẹlẹ̀ tún débẹ̀ kí dáadáa yìí máa pọ̀ sí ni ká máa tọ́ka pé àwọn tó fi dáadáa yìí lélẹ̀ kọlọ́ba kó mẹ́ta ìṣe fún wọn abẹ́rẹ́ ọba sùpánù wàtálá gbogbo àti agbé ètò ìkàlẹ̀ náà táwọn lájínẹ̀ dáwà kọlọ́ba kó mẹ́ta ìṣàlékún dáadáa wọn gbogbo àti àwa lọ́kùnrin àti ní obìnrin ara ilé àti ará àdúgbò náà kọlọ́ba kó mẹ́ta ìdúró ti wa òkè àwọn bàbá wa tí wọ́n wà àwọn bàbá wa imam ìkànnì àwọn akọrin náà ìtàn sàkárà lọ ìlà ìlà òun náà